gbajúmọ̀ ọkùnrin olórin fújì tó ń rọ́wọ́ mú ní ilẹ̀ ìbàdàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ ni aláàjì táyé àkàdé àdìbísí ẹni tó pè yàn mọ̀ sí táyé kọ́rẹ́ǹsì ó mà ti padà sọ̀rọ̀ ó ti fi òpin sí awuyewuye ní orí ẹni tó fẹ́ràn jùlọ nínú àwọn gbajúmọ̀ onífújì tó jẹ́ aṣíwájú ẹni èèyàn aláàjì wàsíù alábí ẹni tó pè yàn mọ̀ sí pasuma wonder àti aláàjì saheed Òkùnọlá Àkòrèdé ẹni tọ́pọ̀ èèyàn mọ̀ sí Saheed Òṣùpá títa ayé kọrẹ́ǹsì sì jẹ́ kó di mímọ̀ pé kò sí àní o Alhaji Pasuma ìlò ń fẹ́ràn ju Alhaji Saheed Òṣùpá lọ kì í ṣe tuntun kì í ṣe ìròyìn mọ́ pé ọmọlẹ́yìn Alhaji Wàsíù Àlàbí Pasuma ní táyé kọrẹ́ǹsì kódà lásìkò tí wọ́n sì ń da tí ìjà fi wà lágbolé fújì ẹ̀yìn Pasuma ní táyé kọrẹ́ǹsì máa ń gbèsè nígbà tí Pasuma sì tó da ẹbí ọ̀gá ńlá sílẹ̀ níṣe ni ó fi Táyé Currency jẹ olórí ẹbí ọ̀gá ńlá tó sì jẹ́ wípé bó tilẹ̀ jẹ́ pé ńgbà kan wọ́n ní àìdè àìyedè ó fẹ́ ṣẹlẹ̀ láàrin Táyé Currency àti Pasuma èyí tó jẹ́ kí Táyé Currency lọ sọ nílùú Ìbàdàn ńgbà kan wípé ẹ̀gbọ́n òun ni Saheed Òṣùpá lọ́jọ́kọ́jọ́ òun fẹ́ràn òun kò sì kórìíra ẹ̀ tó sì di pé àwọn kan sọ pé Táyé Currency ti fẹ́ padà lọ sí ẹ̀yìn Pasuma ẹ̀yìn Saheed Òṣùpá ńgbà náà ṣùgbọ́n tó jẹ́ pé lásìkò ti iléeṣẹ́ rédíò lágẹ̀lú fm tó wà ní ìlú ìbàdàn tí wọ́n ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ oní ọgbọ̀n ìṣẹ́jú ìyún thirty seconds question and answer fún Táyé Currency ní ọ̀sẹ̀ tá a wà ìyẹn Táyé Currency máa ti bomi lu awuyewuye náà nígbà tí wọ́n bí ní oríṣiríṣi àwọn ìbéèrè ní kíákíá láàrin ìṣẹ́jú àyá ọgbọ̀n ìṣẹ́jú àyá ìyún thirty seconds wọ́n bi Táyé Currency léèrè pé nínú Pasuma àti Saheed Òṣùpá ta ni ẹni tó fẹ́ràn jù títa Currency sì jẹ́ kó pé Pasuma ìlú ń fẹ́ràn jù ní báyìí Táyé Currency gbajúmọ̀ lórin fújì ilẹ̀ Ìbàdàn ti jẹ́ di mímọ̀ o èpè Pasuma ìlú ń fẹ́ràn jù Alhaji Saheed Òṣùpá lọ tó sì jẹ́ pé lórí ètò ìbéèrè àti ìdáhùn ti rédíò Lágẹ̀lú FM tí wọ́n ṣe fún èyí tó ti gbé sórí ẹ̀rọ ayélujára Facebook wọn Táyé Currency ti la ọ̀rọ̀ náà mọ́lẹ̀.